a fi àsìkò yìí a fi bí ọlọ́run ọba fún gbogbo ojú tó ń wò wá àtọ́jú tá a padà máa wo fídíò yìí àìrí jẹ àìrí mu àìrí ná àìrí lò ọlọ́run ní fi ṣàdánwò fún ẹnì kọ̀ọ̀kan wa o ẹ fi fídíò yìí ẹ fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ má sálàmù ẹ̀ lálẹ́ kọ́ yìí.